thank you till i'll see you in my next video stay safe stay blessed i love you all bye. ó máa ń wà wá náà bí káwá báyìí nílùú òyìnbó ni àìgbọ́n mo sáré tó visa ni o èmi gan àmúlẹ̀wò àwọn èèyàn ò mọ owó fọ́tò tiẹ̀ náà báyìí àwọn tí ò bá ronú àti jápa àwọn náà ronú pé àtàwé ah, wò tá a jọ àwọn náà gbogbo ìgbà tí mo máa post fọ́tò mo mọ kí n fara mi pamọ́ kẹ́ ẹ má rí mi lórí Facebook bọ́ mo mọ àwọn ọmọ tí mò ń ghetto tá a jọ wà pé n bá fara pamọ́ tẹ̀ gbúrò mi ọlọ́run mi mọ bí láìfù yín ṣe máa rí ọtí bá ń inspire yín lórí facebook ní fídíò tí mo máa ń ṣe àwọn kan ẹ mọ̀ pé àwọn tí mo máa ń ṣe fídíò fún wọn mọ̀ àwọn tí mo máa ń rí mi lórí social media tán mọ̀ pé torí àwọn ni mo ṣe àwọn ọmọ ghetto ẹgbẹ́ mi ta jọ àwọn máa tàpátá dìde tí ẹ rí tí ó sì àwọn lè mí inspire. báyà kì í ṣe ẹ̀yin tẹ mi ò wá sórí ẹ rí i pé mo sọ pé mi ò wá sórí Facebook wá wọ̀ rẹ̀ mi ò wá kọ́ rẹ̀ àwọn tèmi ń ṣe wáàsí fún tí mò ń ṣe fídíò fún tí mo máa ń sọ̀rọ̀ tí mò ń fi ikọ̀ mi tí mò fi ń ṣe wáàsí fún wọ́n bá ti ń wò mí lẹ́kọ̀ọ́ níkẹjà ní gbogbo orí támà tó jẹ́ tí mo ti máa ń ṣeré tí wọ́n bá ti ń rí mi wọ́n á mọ̀ pé àwọn ni mò ń direct wáàsí mi sí pé káyé wọn má bàjẹ́ bí mo ṣe torí wọn ló jẹ́ ń lóníwáàsí ó dẹ̀ dúpẹ́ ẹ mi ò gbọ́ kú kankan nu wọn mi ò gbọ́ pé wọ́n wà lẹ́wọ̀n mi ò dẹ́rẹ̀mí yẹn tó fún ṣe lóyún yẹn tó sun ẹ̀hún síntẹ́sàsì yẹn ó nìkan kì í gbọ́rọ̀ ó máa ń bá mi ágìw gan ó máa máa lagídí òun náà ti ẹ̀ mọ̀ pé òun náà ti rówó ó ti rówó ṣọ́ọ̀pù aṣọ tó ń ṣe so ẹnu mi ò ka mọ́ taba ni wọ́n ṣe kan ó ti lágídí jù agídí yẹn náà ni òbẹ́sẹ̀rẹ̀ lówó ju wàsíù lọ wọ́n dẹ̀ ti mọ tí yó ẹni tó dán ágìw yẹn kàn fọ́gò ni tí yẹn fọ́gò báyìí ó kì í bọ́ lójú ni ẹ mo sọ fún ẹ pé kéwà lówó ju kíní lọ wọn bá argue ta ló lò òbésèré wò ok òbésèré ló support ó dẹ̀ mọ̀ pé fáàsì kéwà ní mi ò kí n tó travel o olú ọmọ olú ọmọ náà máa ń pè mí o torí kéwà ń gbà yẹn tán ṣebí ọmọ mi ni ṣebí kéwà ló yẹ kó náà mọ support àdéjọ wa ní fáàsì mi ló yẹ kó jẹ́ but òun decide pé òbésèré ni tòun o ó dẹ̀ mọ̀ pé mo like but kéwà ni mo gbádùn jù mo gbádùn òbésèré náà gbogbo wọn mo máa ń kó àjọ bọ́ ìdí rẹ̀ mi mi ò lè ṣe kí n má mú lọ stadium hotel agbe Obesere ó mọ̀ pé mo like Obesere but èmi ò sí Nàìjíríà ńgbà tó wá di argument Obesere lówó ju Wàsíù lọ Wàsíù kéwà ẹ̀rí ibi tó ti ń argue ní restaurant níjọba de rẹ̀ ìjọba de rẹ̀ gangan náà fọ ojú ẹ̀ wọ́n kí ìgò bọ́ lójú ni àwọn ọmọ oró ojú ẹyọ kan náà fọ́ ẹyọ kan gbà tí mo tán máa pè mí sí lóyìnbó pé àwọn ti fọ́ dẹ́rẹ̀ mi lójú tó nǹkan tí mo ní kó ya fọ́tò tó sẹ́ndì fọ́tò sí mi ojú ẹyọ kan ni mo rí tó fọ́ tó sẹ́ndì sí mi mo ní dé sórí òkè ń gbọ́rọ̀ orí tó wá dà kò ti kékeré kò tí fọ́ tí ń gbà yẹn ó sì wà ní báyà bíi twenty eh, bíi thirty something bíi twenty something ló wà lọ́dún yẹn tó ti fọ́ lójú láti kékeré so ojú kan ló fọ́n gbà yẹn ó dẹ̀ tún sọ fún pé ta mọ́tò àkúrà lẹ́jẹ̀ndì ẹ̀ yìí ta kó tòwé kó wá sí Germany wọ́n á tọ́jú ojú yìí wọ́n máa bẹ tọ́jú ẹ̀ dáadáa ojú ẹyọ kan yìí wọ́n lè fi fún ẹ̀wé gan tán bá ti lè test ẹ̀ tán rí i pé ìgò náà kìbọ̀ ẹ lójú tán wá lọ rí èrúnrún gbónú ẹ̀ torí tó bá ti wá wọ́n máa gbé ẹ lọ sọ́sìpítù wọ́n máa tọ́jú ẹ̀ mo sọ fún gbogbo adùn gbádùn tó wà lóyìnbó yìí mo ń sọ fún etí rẹ di ayé òbò tó dó káàkiri nàìjíríà yẹn gúdà tó mu stout tó mu ṣáàmà ṣáàmà tán máa ń pè ẹ rí mo sọ fún wá sí lóyìnbó ta mọ́tò ìdánù kó wá físà máa máa ṣètò ẹ wọlé irọ́ o ó tó fún obìnrin lóyún ẹ̀rí kò pẹ́ mo kàn gbọ́ pé wọ́n ló ti àfẹ́tì ojú kejì ni bójú kejì náà ṣe fọ́ nìyẹn kò rí iná má báyìí ó ní ṣe ń bí àkọ́bí ẹ̀yẹn fún ẹ gbọ́ ẹni tí ò lójú bó ló ṣe fẹ́ tẹ́kẹ́ ọmọ bó ló ṣe fẹ́ mọ ìrìn tọ́mọ rìn ìwọ ìyàwó tó lójú méjì tó lẹ́sẹ̀ méjì ó dẹ̀ ń ṣe gbajúmọ̀ ẹ̀ ń ṣe fake life ẹ̀ ń ṣe gbajúmọ̀ òṣì káàkiri ìwọ òwò amójútọ́mọ ẹ ọmọ ẹ fi wá dìdàkudà ládùúgbò débi pé àwọn àwọn ní wíńdò máa ń ti wíńdò ní tó bá ń bọ̀ wọ́n máa ń tilẹ̀kùn lé wọn ni ọmọ ti wá dá láfọwọ́rá débi pé ìwọ fúnra rẹ gan ó fẹnu ara ẹ sọ fún mi ní Germany níjọ́ tó pè mí tó ní à ó ti yàyàkuyà àbí mo ti gbàgbé orúkọ tó tiẹ̀ sọmọ yẹn pé inú ẹ ò kì í dùn tó bá ń gbọ́ mọ́ inú ẹ ò kì í dùn ìwọ ló fà á ó ti pẹ́ jù lóṣogbo ó mọ́dún tó ti fílẹ̀ tí wọ́n ti wà lẹ́kọ̀ọ́ ṣé yẹ kó ti lọ mú kúrò lẹ́kọ̀ọ́ kó ti dààmú ọmọ tán lẹ́kọ̀ọ́ ni so àwọn ọmọ tó bí sẹ́kọ̀ọ́ yẹn nìkan ló rò pé wọ́n ó ṣoríire àwọn ló ń pè lọ́mọ gidi àkọ́bí ẹ̀ wo àbádọ́rẹ̀ sóṣogbo ó wá ní òní máa gbọ́rọ̀ òyìnbó mo tún bá sọ́njọ́ ẹ̀ pé tó bá lè tó visa fún èmi máa take care máa kéèjì láìfọ̀ ẹ̀ ni mo bá sọ kó tó níjọ́ tó pè mí gan-an nídàájí tó pè mí ọ̀rọ̀ ọmọ rẹ̀ ni mo rò kó fẹ́ bá mi sọ bó ṣe sọ̀rọ̀ ṣe yí fún mi ni ló fi wá bá mi sọ̀rọ̀ leomeg ọ̀rọ̀ ọmọ ẹ̀ àkọ́bí ẹ̀ ni mo rò kó fẹ́ bá mi sọ níjọ́ tó pè mí torí n conclude sí ni pé òun to visa France òun to kinní kankan kan bóyá o máa include ẹ̀ mọ́ mo ní tó bá dé France tó bá lè gba visa France fún tó bá fi lè dé France máa cross ẹ̀ wá sí Germany so njọ́ tó dédé pè mí yẹn tí mo rí miss kọ́ ẹ̀ lálẹ́ tó dìdájú tó pè mí mo rò pọ́rọ̀ ọmọ àkọ́bí rẹ̀ ló fẹ́ bá mi sọ ni bó ṣe sọ̀rọ̀ liomeg fún mi nìyẹn pé kí n bò help ẹ eh, Libya làwọn gbọ́ pé ó wà lóhùn ti struggle ti wọ France báyìí ó dẹ̀ pé ń pò wọn àlọ́sibítù wọn ò tọ́jú òun òun dẹ̀ síkì gan ni o nǹkan kan wọn ni àbúrò ẹni fún nọ́mbà mi ní kó máa bọ̀ ni mo fi cross leomeg wá sí Germany èmi mo jó wà Germany lẹ́nu ìbá ti kú ṣerú èmi yẹn ló wá yẹ kí leomeg máa bà lórúkọ jẹ́ kiri irú èmi yẹn ló yẹ kó máa parọ́ ojúkorojú mọ́ mi kó máa bà ẹ̀rí ó wá gbé ó gbé torí pé mi ò jẹ́ kó rí mi kí ni mo fẹ́ dọ́là rẹ kí ni mo fẹ́ rí ẹ fún ó ní mi ò ṣe ó sì náà bóyá òun àti ṣeun bóyá wọ́n jọ plan rẹ̀ ni pé mi ṣe ọ̀kọ́ rẹ̀ gbọ́n yẹn ẹ̀gbọ́n yẹn á fẹ́ do ẹ̀ ṣé ṣeun náà dẹ̀ mọ́rú èèyàn tí mo jẹ́ kàn kémi ò kí ṣe humanizer mo kàn lè máa ṣe ẹ̀fẹ̀ pẹ̀lú obìnrin kan ẹ máa rí mi láàrin wọn kì í ṣe gbogbo obìnrin lè máa ń dò bóyá ṣeun ti wá rò pé torí pàbúrò ti fáìn pé àbúrò aṣọ láwo wọn máa fọ ẹwẹ tán bá tiẹ̀ wá lọ dó ẹ lóyún wọn lè fẹ́ wọn máa dó ẹ lóyún ó àgbàwé ni máa ṣe ni àbúrò aṣọ lẹ́yìn dẹ́ àkìrí fáìn sójú sáàbí iṣu orí wọn má wọrí màá connect ẹ mọ́ wọn bóyá nǹkan tí wọ́n jọjọ plan nìyẹn torí bó ṣe wá ń káṣe ń lára pé mi ò jẹ́ orí mi mi ò jẹ́ orí mi mi ò jẹ́ orí mi tó ṣe wá ń pè pè pè pè pè pè débi pé mo fi wá fún wọ́nì ẹ mà òun náà ti wá ṣéun ti fi Facebook mi hàn ó ti rí mi lórí Facebook ó ti rí pé òyìnbó ni mo fẹ́ òyìnbó mi mo máa ń display all the time ó ti rí pé ẹ rí torí bó ṣe wá káṣe lè o mẹ́gbìn lára débi pé kó wá máa bà mí jẹ́ torí pé mi ò jẹ́ orí mi ò rí mi rí gbogbo ẹ̀yin tẹ́ bá ti wà lórí ṣó wèrè tí lè o mẹ́gbìn máa ń ṣe ọ̀rọ̀ tí mò ń sọ ẹ yóò mọ yà á ni pé so kò rí bọ̀dá ẹ̀ rí bó ṣe mọ́ sọ̀rọ̀ bọ̀dá ẹ̀ lórí ṣó ẹ̀ ní gbogbo ẹ̀yin tí lè o mẹ́gbìn bá ti parọ́ mọ́ mi lọ́dọ̀ yẹn lọ́dọ̀ rẹ̀ rí tẹ́ wà lórí ẹ yóò mọ yà á báyìí ni pé ẹ̀ so kò rí mi rí mi ò rí pé mo kọ́kọ́ ní bp gilomẹ́gì lọ́wọ́ kọ́ fún mi bp ẹni tí ò rí mi rí tó dẹ̀ parọ́ mọ́ mi mi ò experience irú nǹkan báyẹn rí tó lọ ń parọ́ mọ́ mi lọ́dọ̀ ẹ̀sábọ́dù tẹ́sábọ́dù náà ẹ̀dẹ̀ mọ̀ pẹ́sábọ́dù ẹni tó yẹ pé kò lóòótọ́ kankan lẹ́nu irọ́ náà ló wà lẹ́nu ẹ̀ torí tó wáyé kó fẹ́ wù àgbàlagbà tó fẹ́ wù ẹni torí ẹ̀ pé ó ní nọ́mbà mi lọ́wọ́ o ṣé kò yẹ kẹ́sábọ́dù pè mí mo dẹ̀ ń hẹ́pù ẹ gbogbo gbà ẹ mo ti ń hẹ́pù ẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹnìkankan ò tiẹ̀ mọ̀ mo ti ń hẹ́pù ẹ sábọ́dù torí hẹ́pì lèmi pé ó ní kí n máa hẹ́pù òun ni bí ṣe mo mọ̀ pé kì í ṣe gbogbo ọkùnrin ló lè kọnu sóhun àwọn èèyàn bẹ̀rù òun nǹkan nǹkan lèmi fi máa ń help ẹ̀ pé kó sàtẹ̀ kó fi máa release kó fi máa release lèmi ń help ẹ̀ ńgbà yẹn ni gbogbo gbà yẹn nọ́mbà mi wà lọ́wọ́ ẹ̀ kẹ́lẹ́ mọ̀ pé kò sí irú ọ̀rẹ́ fẹ́sàbọ̀dù lè bá ń ṣe kò sí irú oore tẹ́ lè ṣe fẹ́sàbọ̀dù kò sí nǹkan tẹ́ lè ṣe fún tó bá rí ìkan yín tó ń bàjẹ́ kò ní tún ṣe àtúbọ̀ bàjẹ́ ni n tó mú mi tí mo fi yarí mẹ́sàbọ̀dù tí mo fi ń ba fà á títí dè ní nìyẹn pé tẹ bá rí ṣòwò tí mo ṣe fún ní mo tún ṣe ṣòwò kan twenty twenty one fún tí mo ní iye ewé mi ò ní dáríjì ẹ tóró ní nọ́mbà mi lọ́wọ́ nígbà tó tí ọmọ leo mẹgì wá ń parọ́ mọ́ mi lórí pláfọọmù ẹ tí ìgbà yẹn dky ń ṣiṣẹ́ fún iye ewé gbà yẹn tí dky fi ń interview iye rẹ tó fi wá sọ pé ẹ bọ̀bọ̀ ràkàtà yẹn ni ẹ tán ọ̀nà pé prọfẹ̀sọ̀ ọ̀nàdóyàn káàkiri ó máa ń dìsáì ìwọ iye ewé ní nọ́mbà mi lọ́wọ́ ṣé ti rí pé lórí burúkú ni iye ewé mo dẹ̀ máa ń hẹ̀pù ẹ̀ ní kọ̀rọ̀ ní gbogbo gbà yẹn ṣé kò yẹ kó pè mí tó wáyé kó ní good plan fún mi tó yẹ pé kò yẹ kó pè mí pé ṣẹ́gẹ̀ à ń gbọ́ ọmọ kan máa ń ṣe interview pẹ̀lú dky ìwọ oríṣiríṣi yẹn ni ṣé mọ̀ pé mo sọ fún yín pé mi ò kí ń fọ́lọ̀ àwọn ọmọ fraka ẹ̀kọ́ kan tí n bá kàn fẹ́ fi wọ́n káàṣì fún ọ ni mo máa ń wò wọ́n so wọ́n ti ṣe ṣóò yẹn tipẹ́ tí mi ò mọ̀ àsorúkọ mi ti bàjẹ́ lórí afẹ́fẹ́ èmi ò dẹ̀ mọ̀ njọ ngba kéèsì bàbá Ìjẹ̀ṣà kéèsì bàbá Ìjẹ̀ṣà ló wá wú jáde bàbá Ìjẹ̀ṣà tí mo ní kíyàbọ̀ mọ̀ràn lẹ́wọ̀n mọ́ta ẹ̀rí kéèsì yẹn ló wá tírígà ayé ewé ẹ wo ìgbà tán ti ṣe interview yẹn tí mo dẹ̀ gbogbo gbà yẹn ìyá ewé dẹ̀ ń ṣe service mo dẹ̀ ṣe yẹn ẹ̀pọ̀ ẹ̀ kò sọ nǹkan kan fún mi dky náà pè mí kó sọ nǹkan kan fún mi mi ò gbọ́ lẹ́nu ẹnì kankan torí mi wo show káàkiri ẹ̀kọ́ kan tó bá wù mí kí n lọ wo show mo lè lọ wo bíi stargẹ̀ yẹn kí n lọ wo ẹ̀pàgọ́ yí mi ká kí n lọ wo ẹ̀rí àwọn mo láwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí mo tó yẹ kí ẹ̀rí mo máa ń rí nǹkan tí mo like lórí show wọn tí màá kàn lọ wò wọ́n bọ̀ kí wọ́n á máa wo ṣó káàkiri bẹ́ẹ̀ ṣe máa ẹ̀rí ìjọ kan ó lè jẹ́jọ́ kan ni màá fi wo gbogbo ṣó yín tẹ́ ẹ máa sọ pé ẹ máa ń rí mi lórí pláfọ́ọ̀mù káàkiri kì í sọ́ dìtà níjọ́ tó bá wá sí mi lára kí n tẹ̀ lọ wo nǹkan táwọn ọmọ oró yìí tó ti ẹ̀ sọ àwọn ọmọ fúráká yìí tí má ti wà lórí pláfọ́ọ̀mù tí má ti rí kó sọ̀rọ̀ làákàyè tó bá sọ̀rọ̀ làákàyè màá fẹ́ encourage ẹ màá fẹ́ fi kọ́mẹ̀ntì bẹ̀ kó lè mọ̀ pé nǹkan tó ń sọ mo gbádùn ẹ̀ ìgbà encourage lẹ́sìn mọ́ rí kọ́mẹ̀ntì mi àṣẹ wọ́n ti ṣe ṣó yẹn ti pẹ́ tẹ́mi ò mọ̀ so kéèsì bàbá ìjẹ̀ṣà yẹn tí mo wá kí fún Ìyábọ̀ ń gbà yẹn pé Ìyábọ̀ mo ṣe láìkẹ́ tó àwa ètò máa máa sọ ọ̀rọ̀ báyìí lẹ́nu fẹ́ rányàn lẹ́wọ̀n wàá ta lé rányàn lẹ́wọ̀n okun ewé òruru káfà òruru oògùn orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ update tí mo ṣe fún Ìyábọ̀ yẹn làwọn ọmọ ewé gbé lọ fún yewé yewé wà lórí show tán sọ fún pé àṣegé náà ti update fún <coughs> Ìyábọ̀ Òjó pé kó fi bàbá Ìjẹ̀ṣà lọ́rùn lẹ̀ pé kínní orí iṣẹ́ òníyewé wà tí three thousand people wà bí two thousand people ní tí wọ́n ti sọ fún pé mo ṣe update ẹ̀ mọ̀ bó máa ń láì pé kó jẹ́ area mother gbogbo tá a bá ṣe lórí facebook kọ́ máa mú information wá fóun bẹ́ẹ̀ náà ti sọ fún pé ṣége náà ti ẹ̀ update bí ewé ṣe ní ẹ̀ ẹ̀ àsìkò ọ̀rọ̀ ṣége ti tó báyìí lórí iṣẹ́ òyìn ló ti sọ pé àwọn ti ẹni dẹ́ẹ̀ kan ti wá rìpọ́ọ̀tù ẹ̀ náà dẹ́ẹ̀ kan ti mẹ́jọ rẹ̀ wá látòṣogbo òun kàn dákẹ́ òun kàn wò ni àsìkò ti tó fídíò fáì ní ṣége náà fídíò fáì ní ṣége náà ẹ mọ̀ pé ò ní proof fún nǹkan tó ń sọ gẹ́ẹ̀ kan ti wá látòṣùgbọ́ ọmọ ìlú wọn ni fídíò fáì kankan kankan kankan kankankankankan sóò tí ìyẹwé ṣe yẹn náà wájú mi pé tí ni nkankan nǹkan fídíò fáì pé gẹ́ẹ̀ kan wá sọ̀rọ̀ yín nǹkan mo ni èmi rò pé janu ni bẹ́ẹ̀ mi ṣe ṣe ni ka konabo ni bó ṣe gbé fídíò yẹn síta nìyẹn Asipa Martins orí péjì ẹni mo ti rí fídíò yẹn pẹ̀lú gbogbo nǹkan kọ ẹ rí wọ́n kàn fi fídíò yẹn bá mi jà ni wọ́n kàn post ẹ̀ ni wọ́n kàn kọ nǹkan lé lórí ni tí máa wo fídíò yẹn mo kàn rí lé omegi ni ohun ẹ̀ ni mò ń gbọ́ yàrá kémi ò dáa mọ̀ dáadáa ọ́díò ni ó dàbí ọ́díò ni wọ́n post bọ̀ mo ń gbọ́ ohun ẹ̀ tí dky yìí interview ẹ̀ mo kàn ń gbọ́ ohun lé omegi ni ẹni tó máa ń bá mi sọ̀rọ̀ lórí fóònù pé àgẹ́ yìí rèé ló sọ̀rọ̀ yìí abájọ tí yèwé ń pariwo pé òní proof òní proof but ọ̀rọ̀ yìí mo wo ìgbà tó ti ṣe interview yẹn ó ti pẹ́ wáyé tí ewé wàá bí láti ẹjọ́ yìí ah obìnrin mọ̀ níka o so ó fi pamọ́ dijọ́ tí màá bá ṣẹ́ kò ní mọ̀ pé rọ́lọ́mọ ló ń pamọ́ mi báyìí o mo ṣàárò àtìgbà yẹn lèmi àti yewé ti ní problem bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní problem pẹ̀lú ṣèyí nìyẹn leomegi mo sọ sọ sọ àwọn èèyàn ò believe mo ní kò mọ̀ mí kò rí mi rí òun ló jẹ́ kí n mú tayọ̀ seven mo ro fáyọ̀ bí mo ṣe kó mo rohun moro fáyọ àti ayọ̀ seven àti leo mẹ́gì mo kàn kó wọn pọ̀ ni torí ọ̀rẹ́ náà jọ ń ṣe ń gbà yẹn wọ́n dẹ̀ jọ dàgbà ládùúgbò ni láti kékeré náà so moro fáyọ tí leo mẹ́gì máa ń rí lẹ́yìn ọ̀dọ̀ yé ewé olóyìn olótrígà moro fáyọ náà láti Germany tó náà fi fẹ́ jọyọ̀ ọmọ ewé ayọ̀ lórí tó ń sọmọ ewé lòun náà ṣe fẹ́ sọmọ ewé ńgbà yẹn so wọ́n jọ ń sọ̀rẹ́ ni bí mo ṣe wá ro two plus two nìyẹn pé true ayọ̀ seven seven moro fáyọ onílé omegi fi dé ọ̀dọ̀ ẹ̀ sábọ̀dù tí ìbá ṣe pé ayọ̀ ló connect ẹ̀ mọ́ Yewé àìmọye àwọn tó fẹ́ bá Yewé sọ̀rọ̀ tó fẹ́ súnmọ́ Yewé wọn ò mọ́ bá sì lè dọ́dọ̀ Yewé but Leo Megri òun wà ń dẹ́ni ayọ̀ wà lamẹ́ríkà ọmọ Òṣogbo kan náà dẹ̀ ni òun àtayọ̀ ọmọ àdúgbò kan náà wọ́n jọ ọ̀rẹ́ ni wọ́n wọ́n ti connect lórí Facebook so through ayọ̀ moronfayọ̀ ló fi ló fi wọlé sí ọ̀dọ̀ Yewé so nígbà tí mo wá gbọ́ kinní yẹn ìyẹn ló wá jẹ́ kí wọ́n á bínú sí moronfayọ̀ pé ó yá wèrè ní ìwọ tó yẹ pé àwọn ọmọ ayé na bàbá ẹ wọ́n nà wọ́n fẹ́ pa bàbá rẹ nínú sàárè èmi ni mo bẹ gbogbo àwọn ọmọ ayé tí mo ṣe sóò bí oríṣi bíi mẹ́rin tí mo fi sọ ọ̀rọ̀ dáadáa nípa bàbá ẹ pé wọ́n ló yọ ọmọ sàn olórí burúkú kíkọ́dàkùn kọ́ bá mi fi bàbá ẹ sílẹ̀ tó yẹ pé mo gba seven seven èmi lé àwọn ọmọ ewé àwọn spíkà wọn gbà yẹn tán ti jú mi tán fi fi bàbá seven seven lọ́rùn lẹ̀ ìwọ ayọ̀ yẹn ó wá rí i pé ẹnìkan wá parọ́ mọ́ mi leo mẹ́gì wá sọ ọ̀rọ̀ yẹn fún ẹ ò dẹ̀ ní nọ́mbà mi lọ́wọ́ ìwọ náà lè pè mí pé kí ló fẹ̀yìn àti Leonard pọ̀ níbo lẹ ti mọ̀ nǹkan báyìí nǹkan báyìí ló mọ̀ sọ ó mọ̀ wá nọ́mbà yìí wé ó mọ̀ ṣe kíni kó o sọ fún mi rísì tí mo fi fún ayọ̀ ń kó títí dì sí nìyẹn pé ọmọ burúkú ni ni mo fi wá ń ṣe ṣòfò wọn ní tó bá bíi four years ago tí mò ń lálé wọn papọ̀ tí mò ń expose wọn tí mò ń ẹrí tí mò ń jẹ́ kí gbogbo àwọn ọmọ Òṣogbo mọ̀ pé olórí burúkú la o òun nílé omẹ́gì gbogbo wọn yẹn o gbogbo ẹ̀ tó bá ti ń tẹ̀lé ẹ sábọ́ọ̀dù olórí burúkú ni wọ́n ó tún kọ́ àwọn kan náà àwọn láìdé ìgbàláyé bímbọ́lá ìgbàláyé eh, bísí bankọ́lé gbogbo wọn yẹn ìbínú yẹn ni mo fi wá expose àwọn ọmọ wa tá à ń pè lọ́mọ dáadáa lóṣogbo kílẹ̀ ń wá lẹ́yìn ẹ sábọ́ọ̀dù ṣerú ẹ sábọ́ọ̀dù ló yẹ ká ẹ máa pè mẹ́ńtọ̀ lẹ́yìn tó ṣe rándanrandan àtìgbà yẹn mo ti ń fojú ẹ sábọ́ọ̀dù wo gbogbo àwọn ọmọ yẹn ojú ọmọ dáadáa lèmi fi máa wò wọn lóṣogbo tẹ́lẹ̀ àwọn náà dórí Facebook wọn lọ́jọ́ yẹn gbẹ́kẹ́gbẹ́ wọn láwọn náà àwọn ń gbádùn ó tiẹ̀ tó yìí láìdé ìgbàláyé yẹn tí n ti fẹ́ bẹ́ sábọ́ọ̀dù jà báyìí á ti pè mí yóò mọ bẹ̀rẹ̀ ni yóò mọ mú mi lọ́wọ́ dání ẹ fìyà yẹn lẹ̀ ẹ fìyà yẹn lẹ̀ mi ò tètè mọ̀ èmi rò pé kò fẹ́ kí n jà kò fẹ́ kí n jà ni àfìgbà tí mo wá já sí tán wá sọ pé àtàtìsì àwọn ọmọ ewé nìyẹn tí ewé bá ti bú ẹnìkan tọ́tẹ̀ ti mọ̀ pé ẹnìyẹn máa fẹ́ jáde fún jọ́kejì àwọn ọmọ ewé ló máa máa pè ẹ́ náà máa sọ fún pé ẹ fi màmá yẹn lẹ̀ tẹ bá rí náà lórí àwọn kọ́mẹ́ǹtì náà àwọn náà máa ń kọ́mẹ́ǹtì ẹ fi màmá yẹn lẹ̀ màmá àgbàlagbà ni ẹ ṣàfilẹ̀ wèrè màá ni màmá yẹn ẹ fi lẹ̀ wọ́n ní géèmù wọn nìyẹn dọ̀kásì ẹnu ẹ̀ ni mo ti gbọ́ kínní yẹn ẹ̀hẹ́ so géèmù ni gbogbo àwọn tó máa ń bẹ̀yẹ̀ pé káfẹ́ sábọ̀dù lẹ̀ ọmọ ewé ni wọ́n so wọ́n fẹ́ kẹ́ sábọ̀dù kó jogún ọ̀rọ̀ lára èèyàn gbé gbogbo ọ̀rọ̀ tó pamọ́ èèyàn yẹn kéèyàn má dìfẹ́ǹdì ẹ̀ kéèyàn má dìfẹ́ǹdì ẹ̀ nǹkan tó ṣe nìyẹn bí mo ṣe hey remember ọmọ ewé gidi nìkan nìyẹn o torí gbogbo ìgbà tí ìyèwé bá ti ṣe ṣóò tó gbóná fún mi tó ti mọ̀ pé mo fẹ́ jáde báyìí láìdé yẹn ló kọ́kọ́ máa ń pè mí láìdé yẹn mo bàbá olówó kan lóṣogbo dẹni tá à ń rẹ́sipẹ́tì bàbá wọn mi ò alájà ni o mi ò mọ tó wá dẹ́yìn ẹ sábọ́dù dó náà òun náà lọ́kọ náà náà ti kọ́kọ́ bóyá yẹn ló jẹ́ kó mọ ọ̀rọ̀ tẹ sábọ́dù máa ń sọ nípa àwọn tó bá kọ́kọ́ nǹkan nǹkan bóyá yẹn ló ti wá interest wọn tó fi wá ń tẹ̀lé òun láti kọ́kọ́ máa pè mí kí n fi ilẹ̀ kí n fìyà yẹn lẹ̀ bẹ́ẹ̀ náà làbúrò rẹ̀ àbúrò rẹ̀ náà bí bọ́lá yẹn náà ní kí n fìyà yẹn lẹ̀ mo ní ah mo ṣe wá píkì pé ah france ọmọ ewégi original àwọn ọmọ yìí tó tọ́ àwọn náà mi bóyá wọ́n ti jẹ́ káwọn yewé mọ̀ pé ah, àwọn ẹ̀gbọ́n àwọn ni lóṣogbo ẹ̀ mọ̀ wọ́ọ́rí ẹ̀ fi ṣẹ́ bọ̀dá sọ̀rọ̀ lálẹ́ ẹni tàyè tó wá fẹsẹ̀ sóòfin àmọ̀ mu lọ́wọ́ dání àmọ̀ báyìí pè àfìgbà tí mo ya wèrè mọ́ wọn lọ́wọ́ pé láyé yín tẹ́ bá tún bẹ̀ mí pé fi ewé lẹ̀ ìgbà tó ń bẹ̀ mí lórúkọ jẹ́ ìjẹ́ yìí sọ̀rọ̀ tí bá wá fẹ́ fún lésì mo ti wá hẹ́ẹ̀tì àwọn ọmọ ládé hẹ́ẹ̀tì gbogbo gbogbo àwọn ọmọ tí mo mọ̀ lẹ́yìn ẹ̀ sábọ̀ tó já àwọn ọmọ Òṣogbo Bánkẹ́ Ọmọtárá ìkan náà ìyẹn ti kú báyìí ó ti kú bíi two years ago ara àwọn ọmọ Òṣogbo tí wọ́n kẹ́gbẹ́kẹ́gbẹ́ tán fọ́lù ẹ̀ sábọ̀dù nìyẹn òun náà sọmọ ewé títí títí tó fi kú ni báàkì ọmọ tára lọ́mọ tá a fi ojú rẹ̀ mọ ilé Ọlọ́run tó yẹ pé aṣọ funfun laṣọ tá a dá sí lọ́rùn ó lọ́jọ́ yẹn gbẹ́kẹ́gbẹ́ báyìí sọ ṣe òun náà lọ sí fake profile tó fi ń ṣépè káàkiri lórí Facebook ẹ mọ̀ bóyá pé Facebook ló mu àwọn láìdé yẹn gbogbo wọn yẹn náà náà máa ní fake mo wá wò ó pé abájọ àwọn kan wá máa ń ṣépè fún mi tí ma máa bú mi tí wọ́n máa ṣépè fún mi tí máa wò pé ẹni yìí ẹni tó mọ̀ mí lẹni tó ń ṣépè fún mi mo ṣe wá píkì pé ah, àwọn gẹ́ẹ̀sì ọmọ Òṣogbo moro fáyọ̀ náà gbogbo wọn yẹn ah, mo ṣe wá kó gbogbo wọn pọ̀ mọ́ wá fáyọ̀ wọn tẹ́lẹ̀ mo máa ń pa gbogbo àwọn ọmọ Òṣogbo ni tí bá rí tán bá fi àjọ ọmọ Òṣogbo kan bì kan ẹ̀rí ṣe bọ́mọ Òṣogbo náà làwọn tí mò ń hẹ́pù tán bà mí lórúkọ jẹ́ ni ó mẹ́gì ṣe bóṣogbo náà ló jẹ́ ló jẹ́ hẹ́pù ẹ wá máa wò ìwọ ṣeun ó wá yàn mí lódì látìgbà yẹn àárín ìwọ àti Leo Mẹ́gì ti wá dàrú báyìí orí atẹ́gùn náà mo ti ń gbọ́ tí lóyún bẹ́ǹkì ń gbé ẹ ṣépè pé wà á ti yá òun àjẹ́ ní olórí burúkú ni tó ń gbé yín ṣépè tó ń gbé yàrá yín ṣépè tó yẹ pé màmá ọgbọ́n kọ́lọ̀ máa ń lọ́ra màmá yẹn lórí iṣẹ́ ìpàgbọ́ yìí mi ká tán correct ẹ̀ pé irú ìbínú wo ló lè máa bí tó máa máa bú yẹ o mà pé pè ló ń gbé rẹ ṣẹ́ o gbọ́dọ̀ bú o gbọ́dọ̀ bú bàbá kò sí irú nǹkan tán lè ṣe fún ẹ tí wọ́n máa ń correct ẹ̀ still náà Leo Megi wèrè yẹn ò tí kúrò lára ẹ̀ bàbá rẹ̀ ó sì bù ní ẹ gbọ́ lára àwọn oore tí mo ṣe tó di bí k1 the ultimate ó ní rọra ṣe rọra ṣe o anybody tó bá fẹ́ ṣoore ẹ mọ̀ gbà tí k1 ti ṣe wá sí yẹn fún wa lápárí àsì tó ti nílé lost club náà ó tún ṣe wá sí yẹn náà fún wa kó tó wá di pé wá di orin tí gbogbo yín kọ rọra ṣe rọra ṣe o anybody tó bá fẹ́ ṣoore onínúure. No ọlọ́run ló kó yọ onídùn rẹ̀ ṣe bọ́ ọlọ́run òwe yẹn ò yé mi wá síké wa yẹn ò yé mi àfìgbà tèmi náà bẹ̀rẹ̀ sí hẹ́pà àwọn èèyàn tán fi bí ṣú mi tán fi bí ṣú mi tán fi bí ṣú mi ẹ o ara ẹ̀ náà ni èyí tí mò ń sọ tí mò ń ṣe àlàyé tí mo àwọn voice note tí mo kó wá tí mo fẹ́ wá dìbọ́ǹkì gbogbo ọ̀rọ̀ burúkú tí èwe sọ yẹn òre náà ni mo ṣe kẹ́ ẹ lè mọ̀ pé èmi ò ń ṣe olórí burúkú tí mo máa ń sọ pé mi ń ṣe olórí burúkú bí àwọn olórí burúkú tó máa ń parọ́ mọ́ra wọn tá máa ń gbéra wọn sí pé kì í ṣe pé mi ò mọ tí mò ń sọ mo mọ tí mò ń sọ èmi ń sọ lórí burúkú bíi tiwọn mi ń parọ́ mọ́yàn àwọn olórí burúkú tá máa ń parọ́ mọ́yàn láti máa fi ba ayé yẹn jẹ́ tí n bá wà láàrin àwọn olórí burúkú èmi ò ń kúnu láti yọra mi mi ò ní jẹ́ kẹ́ kó wa pọ̀ mo máa ń yọra mi ni tá a bá wá rí lára àwọn náà táwọn fojú olórí burúkú wò táwọn náà ìbá aṣọ olórí burúkú wọ́n á yọra wọn nínú wa wọn àmọ̀ pé wọn èso lórí burúkú àfarahàn wọn àsùnmọ́ wọn ẹni lórí facebook mo máa ń sọ pé ẹ má kà mí máa mú fúlákà tó máa ń gbé ọmọ ara wọn ṣépè tó máa ń gbé yàrá wọn ṣépè tó ń ṣe orí burúkú yẹn èmi ìṣara wọn o àbí ẹ̀ kí n gbọ́nú àwọn ṣóò mi tí mo máa ń sọ pé mi ìṣara wọn iṣẹ́ tèmi wá ṣe lórí afẹ́fẹ́ ọlọ́run ló fi rán mi mo dẹ̀ mọ́ ẹni tó rán mi iṣẹ́ ó ní àti bẹ̀rù láti fún wọn mẹ́sẹ̀gì kì í bà mí lẹ́rù torí ọlọ́run tó rán mi iṣẹ́ ó ní ṣéèjì tí mo ti sọ pé lẹ́fù ọmọ ta ni mo fẹ́ lọ́mọ fi ṣe wá sí yẹn òun ti sáyẹ̀nsì òun ti fún mi ní ṣá pé mo dẹ̀ ti mọ̀ yín pé ẹni tó rán ní iṣẹ́ àìbẹ̀rù ẹni tá a jẹ fún ó ní kí n lọ kí n máa lọ gbogbo lẹ́fù tí n bá fi ń jíṣẹ́ mi olówó àmọ́ pé òun rán mi iṣẹ́ òun níbi mi ẹni pé mo máa yọra mi wá sí ké wa yẹn nígbà tí mo wá dé lóyìnbó tí mo wá ẹ̀pọ̀ àwọn ọmọ Òṣogbo tó tún wá lọ́ọ́ bà mí lórúkọ jẹ́ tó ń bà mí mo wá rántí wá sí ké wa ah, bàbá yìí ti ṣe wá sí fún wa gan o pé so ara wọn ni tí ké wa ń sọ fún wa ń gbà yẹn pé ká rọra ṣe anybody tó bá fẹ́ ṣe oore nítorí oró nínú onínúure gbogbo ogun tó bá gbé ti onínúure at the end of the day ọlọ́run máa ń kó nínú oore yọ ó wá yé mi yorùbá yẹn wá yé mi sẹ́ẹ̀rí tí bá wá níbi òṣòre mọ́ báyìí ẹ̀yàn ọmọ òṣogbo sẹ́ẹ̀tì rí pọ́n ti blọ́ọ̀kù wé yín báyìí tí bá níbi òṣòre mọ́ ẹ fẹ́ wá lo ìbò ẹ̀rí bí tẹ fẹ́ dé sí torí yí torí àwọn ọmọ òṣogbo mo lọ rẹ́ ti lé tí mo fi gbogbo wọn sí pé kọ́ mọ́ bàtúmọ̀ náwó òtẹ́ẹ̀ kán má dánwò tẹ́ kán má wéṣẹ̀ owó tán bá kó wá kówó yẹn lè wúlò. fún ká lọ sùn sóòtẹ́ boro jẹ food stop african food gbogbo ẹ̀ mo rà sílé tọ́ ẹ pé tọ́ bá ti dé báyìí wọ́n jẹ oúnjẹ africa lọ ni àwọn gan onímọ̀ pé lóyìnbó làwọn wà wọ́n á máa gbọ́ pàṣọ gbòbèsè rẹ̀ gbogbo ẹ̀ tọ́ ẹ pé wọn ò ní mọ̀ pé lóyìnbó làwọn wà tí mo fún wọn chance pé ṣebí èmi sọmọlúàbí fún wọn káwọn náà lè sọmọlúàbí fún mi wọn ò sọmọlúàbí fún mi kàkà bẹ́ẹ̀ tára bá ti dẹ̀ wọ́n tán tán ti ṣóòpá àwọn ti wà lóyìnbó tán tára ti dẹ̀ wọ́n wọn à máa pe nàìjíríà ìgbà yẹn ni wọn à máa sọ̀rọ̀ mi èmi olóore wọn èmi ni wọn à máa fọ̀rọ̀ mi mọ̀ táyé pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn nàìjíríà àbọ̀dọ̀ ti change o bẹ̀rẹ̀ àti ọlọ́ọ̀ ti change o wọ́n lé náà ni o mo ní bí wọ́n ti ń jadúró tán tán bá ti jàdúró tán tán ti fún wọn lé tán ti ṣe mi ì rí wọn mọ́ ẹ mọ iye àwọn ọmọ Òṣogbo tí mo ti help ni tó yẹ pé látijọ́ tán ti fún wọn lé orí fóònù náà ti máa ń bá mi sọ̀rọ̀ àwọn bíi gan àbádọ́ báàgì wọn tí wọn ò padà wá gbé torí wọn ti rí comfort níbi tí mo sọ fún wọn pọ́n lọ wọn ò padà wá gbé báàgì wọn débi pé wọn ṣe thank you fún mi bọ̀dá o tí màá fi ṣẹlẹ̀ màá lọ gbé èmi tí màá lọ gbé airport ẹ̀rí mo ti stop ẹ̀ báyìí látìgbà tí mi ò ti mi ò gbà yẹn lálejò mọ́ ni mo ti wà relief àwọn ará amẹ́ríkà london nìkan náà wá ń kí mi sí ìwà ara nàìjíríà tó bá ti ń bọ̀ orí fóònù náà mo ti máa sọ fún wọn pé èmi gbàlejò mọ́ ẹ̀gbọ́n ẹ̀jọ́ ẹ̀jọ́ àmì onílé tí màá gbé sí yàmówó tẹ́lẹ̀ lọ́wọ́ o ṣé kí n bẹ búkò tẹ́lẹ̀ sẹ́ndì owó kí n bẹ búkò tẹ́ tí wàá dé sílẹ̀ màá spare time láti wá mú ẹ lọ sí òtẹ́ẹ̀lì ẹ ẹ̀rí ìyá ìyá ìyá gbà wọ́n lálejò gbogbo ṣáàṣì tí mò ń fún wọn tẹ́lẹ̀ ìyá fún wọn tó tọ́ bá ti dé báyẹn hotel hòtẹ́ẹ̀lì máa ẹ lọ ẹ lọ mọ hundred hundred euro lóòtẹ́ẹ̀lì ní seventy seventy euro ni ẹ rí ṣé bẹ́ẹ̀ rí currency. kọ́rẹ́nsì tí eh, bọ̀bọ̀ ayọ̀jábíù yẹn tí ò jẹ́ kí táyé currency. kó mọ dánwó hòtẹ́ẹ̀lì káàkiri London débi pé yóò mọ fowó mọ sùn káàkiri ní hòtẹ́ẹ̀lì tí táyé kọ́rẹ́nsì gbà sílé tí ayọ̀jábíù mọ mú táyé kọ́rẹ́nsì tó tún gba ṣóò fún tó ṣe gbogbo ẹ fún un tó mú bí àbúrò tó mú bí ọmọ ẹgbọ́ orí burúkú ọ̀rọ̀ tí Táyé Currency lọ sọ nílọ ní Nàìjíríà ẹgbọ́ bí Táyé Currency ṣe lọ́wọ́ fi Ayọ̀ Jamiu Táyé láàrin àwọn bad boys yẹn tó bá dé nàìjíríà ayọ̀jámíù tó yẹ kó mọ gbé gẹ̀gẹ̀ kó mọ sọ dáadáa ń pẹ́ kó gbé gẹ̀gẹ̀ tó bá tiẹ̀ jẹ́ pé ibi tí ayọ̀jámíù ń gbé ní london iyàrá kékeré ni ilé ajá ni kíní kan ni ìwọ sàsùn síbẹ̀ àṣírí ẹ̀ bò ó bò ẹ̀ láṣìírí síbẹ̀ ó gbé ní òyìnbó òsùn hòtẹ́ẹ̀lì òsùn ó jí ó padà sí nàìjíríà àwọn èèyàn rí ayọ̀jámíù mú ẹ kiri àwọn èèyàn rí epo lọ lóyìnbó wọn ò mọ̀ pé ibi tó dé sí lóyìnbó ọ̀fẹ́ ni oorun ọ̀fẹ́ ló sùn bẹ̀ o ò sanwó ilé o ò sanwó ná ayọ̀jámíù fara kó gbogbo ẹ̀ ó wá dé nàìjíríà ó wá fa ayọ̀jámíù ta yín wọ́n ní táyé kọ́rẹ́sì wọn ló mọ́ sọ̀rọ̀ lọ́rọ̀ gan mo lọ́mọ ìbàdàn ni ọmọ ìbàdàn ní wọn ò bá sọ̀rọ̀ ara wọn wọ́n sọ̀rọ̀ lọ́rọ̀ alábòsí ló pọ̀ jù nù wọn. táyé ayọ̀dámì náà ó ń sọ fáwọn tán jọ ń sọ̀rọ̀ tá táyé kọ́rẹ́sì bó náà mọ̀ pé mọ́ ń sọ̀rọ̀ lọ́rọ̀ wọ́n ló sọ̀rọ̀ tẹ̀yìn náà ó níbi tẹ́ ẹ̀ gbé ní London ó dàbí ilé ajá níbi tó dé sí ní London ni o tó bá wá sí London lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ tó dé sí tíyẹn òjò sanwó òtẹ́ẹ̀lì tájọ ń sùn tájọ ń jí tíyẹn adáná oúnjẹ fún tá a ṣe tó yẹ kó lọ́mọ ròyìn ayọ̀ Jamiu dáadáa nìbàdàn sẹ́ẹ̀tì rí olórí burúkú ẹ̀yìn tá a máa ń gbà lálejò tá a kì í jẹ́ kẹ́ sanwó òtẹ́ẹ̀lì sẹ́ẹ̀tì rí orí burúkú tó ṣe gbogbo yín tẹ́ẹ̀rí mọ̀ pé bàbá àṣírí lẹni tó gbà yín sílé nílùú òyìnbó bàbá àṣírí ló gbà tí ò jẹ́ oráre tí ò jó ṣe tara wá dẹ̀ tán tó wá sọ dèèyàn burúkú orí pé èpè gbogbo ẹ̀yin tá a mọ̀ ń gbà sílé tẹ́ ẹ mọ̀ ń sọ àwọn tó bá gbà yín sílé tẹ́ ẹ mọ̀ ń sọ wọ́n dèèyàn burúkú létà yẹn tẹ́ ẹ tún mọ̀ bà orúkọ wọn jẹ́ tẹ́ ẹ mọ̀ bà wọn jẹ́ orí burúkú lẹ́ ń fà sórí ara yín èpè ni tẹ́ ẹ bá nawọ́ ọwọ́ yín ò ní tètè tó ayé yín máa bàjẹ́ ni torí ẹ̀ mọ́re. torí ẹni tó gbà sílé lóyìnbó ó ti kọ́kọ́ ṣe nọmba one nínú pírọ́blẹ́mù tó dín ó ti kọ́kọ́ sọ́ọ̀fù yẹn náà ẹ wà lẹ́yìn náà bá ti wá ń gbé lóyìnbó tára ti dẹ̀yìn tẹ́ ti ṣe ẹ̀ wá ní rántí àwọn tẹ́ dé sí lọ́dọ̀ ẹ̀ ní rántí àwọn tó tẹ́wọ́ gbà yín nígbà tẹ́ dé lóyìnbó ẹ̀ ní rántí àwọn tó gbà yín sílé ẹ̀ ní rántí àwọn tó pùtì yín túrù mọ́ ẹ̀ mọ̀ sọ̀rọ̀ yín ẹ̀ mọ̀ sọ̀rọ̀ wọn láì dáa ẹ̀ mọ̀ ṣe rán dandan ọlọ́run ó bá ti gbogbo yín jẹ́ ni gbogbo ẹ̀yin aláìmoore ẹ̀dá olórí burúkú tẹ́ ẹ mara yín tẹ́ ẹ mara yín ọlọ́run máa ba tí ń jẹ́ ni ẹ rí táyé kọ́rẹ́ǹsì yẹn ìwọ tán fojú big man wò àsálábòsí ni ahun kò lè jẹun iṣẹ́ rẹ̀ pọ̀ lórí tébù mi mo kàn àbádọ́rẹ̀ rẹ̀ nígbà mo ti rí pé alájẹ ti ń tìrìtì ẹ̀ mo ṣe filẹ̀ wọn sọ̀rọ̀ táyé kọ́rẹ́ǹsì dáadáa rárá èèyàn burúkú ayé àti tọ̀run ni mo wá ń wá ń fojú ẹ̀ wo Jíbọ́lá pé àbírú wàyí náà ni Pàṣọ náà máa ń wù ni abáwọn tó ṣùpá fi máa ń kí fún Pàṣọ tó máa ń pe Pàṣọ lálábòsí àbí Pàṣọ náà máa ń ṣàbòsí ni torí ọmọ rẹ̀ ló pe Táyé Currency ọ̀dọ̀ rẹ̀ ló pátá rẹ̀ ló mú ẹ rí ó fẹ́ jẹ́ kí n máa rorò kúrò sí Pàṣọ ní Táyé Currency yẹn má lọ yíwẹ̀ padà wo èèyàn jákujáku yìí kò jẹ́ kó wọ àwọn blọ́gà kan kan kọ́ wọn kó mú kéèsì ẹ̀ kan sọ ẹ́ di tọ́pìkì kan mọ̀ gbà wo onírèyàn pé ẹ ṣíṣe òmò ayé ẹ̀ bàjẹ́ nìyẹn èèyàn rádaràda yìí kó lọ bí kéwà léèrè wọn bá nọ́mbà nọ́mbà tá a fún kéwà lásán lọ bí léèrè ó wọlé sí lámì nǹkan tó nǹkan tó nǹkan tó ṣe nínú láìfù kéwà tí wàá pé kéwà tètè ṣe kéde tó tètè ṣe ó nǹkan mọ ó mọ bó ṣe ń fi ìgbà tó ń bẹ̀rẹ̀ tán mọ́rọ̀ rẹ̀ sẹ́nu lórí afẹ́fẹ́ ọmọdé mọ́rọ̀ rẹ̀ sẹ́nu ẹ̀yin oní ẹ̀ kàn máa lu àwọn ọmọọṣẹ́ yín ẹ̀ sọ wọ́n di múgùn ẹ̀yin aláìmoore ẹ̀dá ṣe àwọn onílù wa jẹ́ bí ọmọọṣẹ́ yín ni tẹ́ bá ti pa àwọn elégbè lọ́mọọṣẹ́ yín sáwọn onílù jẹ́bi ọmọọṣẹ́ yín ni ṣebí division of labour ni ìwọ ló ẹ̀yin lẹ́kọ́ wọn lù ní ìlú àwọn lé agboolé wọn náà ti kọ́ lù àwọn baba ńlá wọn ló kọ́ wọn lù wọ́n èso ọmọọṣẹ́ orí pé lù lílù ó wúlò fún nǹkan tó fẹ́ mọ̀ ṣe ló gbé lóníkan mọ̀ bọ̀kẹ́ ìdánmọ̀ ṣe ẹ wà mọ̀ ṣọ̀gá lórí àwọn onílù yín ẹ mọ̀ ṣọ̀gá lórí wọn bí ẹni pé ìlẹ̀ kọ́ wọn ṣẹ́ àbẹ́yìn lẹ̀ kọ́ wọn bàtà lílù àwọn tó yẹ kẹ́ ẹ mọ tọ́jú kẹ́ ẹ mọ bọ ẹ̀yin ò rí bí barista láyé kiri ẹ̀rí pé barista máa ra mọ́tò fáwọn ọmọọṣẹ́ ni ó ti gbàgbé five oh five bí five oh five ní tí barista rà sáyẹnṣọlá ló rà fún gbà yẹn ni ó rà kan fún bọ̀ bẹ́ẹ̀ ó rà kan ó rà kan fún onílù ẹ̀ ẹ̀rí táyìnlá náà máa ń sọ ni ẹ̀yin ò wá tọ́jú àwọn onílù yìí ẹsẹ̀ ọ̀sẹ̀ náà dáradára ẹ wá náà nígbẹ́jọ yìí wá sórí afẹ́fẹ́ ẹ jẹ́ ká gbọ́ àwọn voice note ti orí burúkú tí tí wọ́n ṣe náà fi bá ara wọn lórúkọ jẹ́ kẹsẹ̀ tó wá ẹ̀yọ́ lọ́pọlọ kẹgbẹ́ bá ní fọpọlọ máa gbé lọ bóyá tó tọ́ lẹ́sàbọ̀dù ń sọ nípa mi bóyá arọ ni bóyá ẹni tó ṣe voice note yẹn bóyá arọ ló ń pa ni bóòtọ́ ni kẹ́hìndé tí wọ́n dárúkọ rẹ̀ mo ti dẹ́tì ìtọ́sí pẹ̀lú kẹ́hìndé ẹ gbọ́ gbogbo tí kẹ́hìndé náà sọ ẹ fètè ara yín gbọ́ ẹ̀gbọ́n kẹ́hìndé honorable ọ̀rẹ́ mi tàjọ ṣe kékeré tó yẹ pé orúkọ ẹ̀ tí mo fi true ẹ̀ tí mo fi wá help kẹ́hìndé dáadáa ní bíbá ẹ̀ nígbà tí mo ti gbọ́ orúkọ mi tó ti ń bàjẹ́ lórí afẹ́fẹ́ tí mo ti pe honorable pé tó ti gbọ́ àbúrò ẹ̀ tí mo help ń jọ́sí tó pè lábúrò ẹ̀ ẹ̀dẹ̀ jọ jẹ́ sọ́ni mu ni so ti rí ìbàjẹ́ mi tó ń ṣe o gbọ́ bọ́n ṣe dárúkọ ẹ̀ mo sẹ́ẹ̀dì voice note yẹn sóun náà ó lanu ni òun ló wá pe àbúrò ẹ̀ ló wá wá nọ́mbà àbúrò ẹ̀ lamẹ́ríkà ló wá wá kàn ìdé yẹn ló wá fojú ajá wa ló wá kó kẹ́hìndé dì náà ìdè mọ gbogbo tí kẹ́hìndé sọ èyí onílàkàyè bóyá ó mọ̀ ń pa ẹ̀ bóyá kò mọ̀ ń pa ẹ̀ nígbà tí ẹ bá ń gbọ́ èyí náà o torí mo ó ti bẹ̀ mí ó lóun mọ̀ mo ní èmi ò tí ì lè sọ ó dìgbà táwọn ọ̀dọ́gbọ́n bá tó bàbá torí bọ́ọ̀ yẹn dárúkọ ẹ ó tún sọ nínú voice note yẹn pé màmá tẹ ẹ bá fẹ́ kó o pe kẹ́hìndé ọ̀rẹ́ òun yẹn sámẹ́ríkà òun á pè pé kó pè sórí program yín nígbà tẹ bá fẹ́ báyé ra sọ lára pàtà jẹ tẹ bá fẹ́ ṣètò sọ lára pàtà torí kò sétò kankan sẹ́ sábọ̀dù ń ṣe lórí program ẹ tó forúkọ mi ránṣẹ́ sí yẹn ju pé kó ba ayé yẹn jẹ lọ so ọmọkùnrin yẹn fi orúkọ mi ránṣẹ́ sórí program yẹn sábọ̀dù kó ba ayé mi jẹ ni ọbọ̀ yẹn dẹ̀ tún sọ nínú voice note yẹn pé fún tẹ bá fẹ́ kí Kẹ́hìndé pè ìwọ kẹ́hìndé dẹ̀ sọ pé ò nǹkan ò rí ò nǹkan kan pa ò gbé ẹ má jẹ́ sọ̀rọ̀ jù ò ń bọ̀ o gbogbo ìyá tí mo wá ń jẹ yìí ẹgbọ́ta ló fi jẹ mí ṣé kìí ṣe ṣeun ni ṣeun tó wà ní houston sessions ṣé kìí ṣeun ló bà mí lórúkọ jẹ́ lórí afẹ́fẹ́ tí ò bá connect lé ogbẹ́gì mọ́ mi bó lẹ sábọ́ọ̀dù ṣe máa pè mí ní gbogbo orúkọ tó pè mí yẹn ẹ tí mi ò bá connect lé ogbẹ́gì kí ní kíkà ìdí ọmọ mi tí mo ló wà lamẹ́ríkà tó ń dárúkọ yìí kí ní kíkà ìdí lọ bá mi gbé ní train station kó bá mi gbé lọ́lé ẹ̀ kó bá mi tọ́jú ẹ̀ ṣé gbogbo rán dandan yìí ṣé ó máa kọ́ ṣé leo meg yóò ráàyè túmọ̀ àmọ́ bóyá leo gan ló tún lọ plan voice note yìí báyìí but mo mọ̀ pé àwọn onílàkà àṣírí ẹni tó ṣiṣẹ́ bí tó bá jẹ́ káyìdé náà ni àṣírí rẹ̀ á tú tó bá jẹ́ pé mọ̀ ń pa ẹ̀ tó kàn parọ́ pé òun mọ̀ ń Uh-huh ẹ jẹ́ bẹ̀rẹ̀. Um, ẹ̀yin onílàkàyè. sun ọmọ Òṣogbo gangan ni mí Òṣogbo ni mo dẹ̀ ń gbé ṣẹ́rí Ṣọlá Àpàtà kì í ṣe èèyàn dáadáa kì í ṣe nítorí pé bóyá ẹ ti ní iṣu pẹ̀lú ẹ̀dá bó ní iṣu pẹ̀lú yín ìyá wa ṣe ń gbọ́ bẹ́ẹ̀ òun ṣèyàn dáadáa ni o àgbà ah, tí mo kọ̀ bẹ̀rẹ̀ sí ní rí i pé ah, ṣọlọ́wọ́ pàtà náà di ẹni tó ń búyàn tó ń sọ pé freedom fighter ló ń kiri kan kiri ha wọ́n pé pẹ̀lú ìwà burúkú ṣe rí ní Òṣogbo wa yìí the first foremost four one nine the foremost four one nine ní ìṣọlára pàtà kì í ṣe normal four one nine pé agbésẹ́fúnyàn kò ṣe o àbí kiri kan o rárá o the first four one nine tó ṣùgbọ́n kó produce láyé ní ìṣọlára pàtà now lára àwọn tó train ni Bọ́lájí Alájì ó ti di pásítọ̀ báyìí à ń pe bàbá yẹn ní custom Bọ́lájí custom bọ́lájí alájíkí àwọn tó train yẹn gòkè gòkè ó train boy kan náà gòkè ní gbogbo ìgbà tẹ̀dó mọ́ káká òun ló train gbogbo àwọn boys pátápátá. gòkè tó dárúkọ yẹn one of the biggest hospital lọ́sọ̀gbọ̀ ló ti ń ṣiṣẹ́ lára àwọn ọ̀gá àwọn ilé hospital níbọ̀ yẹn ń sìn gòkè tó ń pè ní tó ń dárúkọ tó dárúkọ yẹn one of the biggest hospital lọ́sọ̀gbọ̀ LAUTECH ilé hospital ló ti ń ṣiṣẹ́ tí gbogbo èèyàn mọ̀ pé iṣẹ́ rẹ̀ ló ń ṣe ó kàn jẹ́ fine boy tó jọmọ ikọ̀ tó jọmọ gbòòrò tó náà máa ń rẹ́rí ló ń pè ní four one nine yẹn bọ́lájí kọ́sọ́ọ̀mù tó ń sọ yẹn is a big pastor ní one of CAC church nísìn tó ń ṣe pastor kẹ́lí mọ̀ pé gbogbo àwọn ọmọ tó bèmí rìn olóríire ní gbogbo wọn lára àwọn olórí burúkú tó wà lóṣogbo tán heavy wọn gbà yẹn lèyí máa jẹ́ tó ń ba àwọn ọmọ ọlọ́mọ lórúkọ jẹ́ tó ń bèmí náà lórúkọ jẹ́ wa bóyá kásẹ̀wọ̀n kásẹ̀wọ̀n tán rí i pé nǹkan kan aburú kankan ò ṣe wá tàtún Bọ́lájí is one of the biggest pastors ní CAC church nísìn eh, gòkè one of biggest hospital LAUTECH ni gòkè náà eh, ló ti ń practice tó náà tó ti di one of their kìíní bẹ̀ láwọn tó lólórí burúkú tó ń sọ̀rọ̀ yìí o ẹ̀já máa gbọ́ lọ. tó jẹ́ pé for they are the foremost four one nine tí àwọn Bọ́lájí Alájì kí ló kọ́ bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà ló tún àwọn Fẹ́mi Miliki Fẹ́mi Miliki. Fẹ́mi Miliki tó dárúkọ yẹn gbogbo Òṣogbo náà mọ̀ yìí pé ṣe police officer police officer ni bọ́ọ̀ì Fẹ́mi Miliki tó dárúkọ tí gbogbo ayé mọ̀ pé ọlọ́pàá iṣẹ́ tó ń ṣe nìyẹn tó ọ̀gá ọlọ́pàá tó ń gbébọn tó police officer tí gbogbo èèyàn mọ̀ tó ń pè ní fọwọ́ àná yìí ọlọ́pàá ní Fẹ́mi ìgbà tí mo ti wà ní Germany ó ti lọ sí police college tó ti dọ̀gá gbogbo èèyàn ló mọ̀ ọlọ́pàá ní Fẹ́mi Miliki tí olórí burúkú yìí tó ń bà wọ́n jẹ́ ó ti gbàgbé pé wọ́n ní family ó tún dárúkọ Miliki family Miliki family it's a very big family lóṣogbo tí gbogbo àwọn èèyàn respect tó yẹ pé àwọn ọmọ Miliki gbogbo wọn ara àwọn ọmọ mi gbogbo wọn gbogbo wọn náà bí Fẹ́mi Miliki ṣe súnmọ́ mi táàjọ máa ń kóra wá kiri ní gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ yòókù náà súnmọ́ mi tí gbogbo wọn ṣoríire èyí tó wà ní petroleum tó wà ní petrol company èyí tó wà lamẹ́ríkà wà nù wọn èyí tó wà ní kinní tí gbogbo wọn ṣe orí tí ó yẹ pé iṣẹ́ ọwọ́ wọn náà ń ṣe tí gbogbo wọn ti ó lọ dárúkọ fámìlì àwọn ọmọ ọlọ́mọ ẹ̀rí gbogbo wọn náà ti ń pè mí pé ẹ̀gbọ́n ta ni bọ́ọ̀ yẹn náà ta ni bọ́ọ̀ yẹn náà torí gbogbo wa náà àwọ àwọn gbogbo ẹ̀gbátẹ̀dó ni gbogbo àwọn tó ń dárúkọ gbogbo wa ìlàjọ dàgbà sí o ẹ̀gbátẹ̀dó ni bàbá wọn kọ́lé sí o láwọn tó ń bà lórúkọ jẹ́ o ẹgbọ́n ṣé kìí ṣàwọn ọmọ àdúgbò náà láàmú kóra wa káàkiri ni kò mọ nǹkan tá ẹ̀rí ara àwọn oníbàjẹ́ tá à ń sọ àwọn èèyàn bíi leo mẹ́gìrì gbogbo ẹni tó bá ti kọ̀nẹ́ẹ̀tì mẹ́sábọ́ọ̀dù olórí burúkú ni torí bó ṣe mẹ́sábọ́ọ̀dù náà kò yé mi ó dẹ̀ lè jẹ́ connection di omegi náà ni àti ìmọ̀ but mo mọ̀ páṣírí atú ẹja máa gbọ́ lọ. òun ló train wọn òdì yìí rẹ̀ then ó train mo mọ̀ mọ̀ ń fi orúkọ lẹ̀ kí ó lè mọ̀ dáadáa pé lóòótọ́ ni ni ìwà burúkú tó ń wù sọ ọmọ kéékèèké ta nígbà yẹn lóṣogbo ní early nineties bíi nineteen ninety three ninety four ninety five Òṣogbo ní à ń pè àdúgbò yẹn ní à ń pè àdúgbò yẹn ní káká káká ní orúkọ àdúgbò yẹn eh, ni bọlaji alajiki ń gbé ńgbà yẹn ṣùgbọ́n hmm. tó yá ó tún kúrò ńbẹ̀ ó wá sí hmm. gbogbo àwọn ọmọ àdúgbò pátápátá ó wọn sínú ilé bó ṣe ń gbogbo àwọn ọmọ tó ń darúkọ yìí irọ́ ló ń pamọ́ o gbogbo àwọn ọmọ tó eh, tó ń darúkọ kan ó gbé kan ibi táwọn èèyàn tó ń gbọ́ voice yẹn ti mọ̀ pé irọ́ ni bọ́ọ̀ gbogbo wọn náà ti kọ́lé gbogbo àwọn ọmọ tó ń dárúkọ gbogbo wọn náà wà nínú ilé wọn ilé wọn náà ń gbé kò sẹ́ni mo sọ fún kò sẹ́ni tó bèmí rìn ní Òṣogbo tó sorí burúkú olóríire ni gbogbo wa ìgbà tí gbogbo wa kúrò ní Nàìjíríà ta kúrò lóṣogbo náà Òṣogbo gan ṣẹ̀ wá ń dry kó tó wá di pé àwọn olóṣèlú tún wá kóra wọn wọnú Òṣogbo táwa ń gbóríṣiríṣi tí ìṣẹ̀lẹ̀ tẹ́lẹ̀ tó wá ń ṣẹlẹ̀ lóṣogbo gbogbo àwọn ọmọ tó bèmí rìn mi ò jẹ́ kán sorí burúkú bá sì le lọ́jọ́ ọmọ líle láti kékeré yẹn ẹ̀rí mi ò jẹ́ kọ́ ọmọ líle wọn mi ò jẹ́ kó tì wọ́n ní ti kùtì débi pé wọ́n wá ba ìyá àti bàbá wọn lójú jẹ́ gbogbo ọ̀nà nílé gbogbo ọ̀nà gun mọ́tò olórí burúkú ìdá máa bi léèrè pé irú mọ́tò wo ló ń lo ẹsẹ̀ ló ń gùn ọ̀kadà ló máa máa gùn káàkiri báyìí torí àṣebàjẹ́ wọn yé tètè níláàrí ẹ̀ ráyé lé omẹ́gì náà bó ṣe rí ni njọ́ tó ọmọ alálùbáríkà àbúrò mi dáadáa kẹ́ ẹ ọmọ alálùbáríkà tó mọ́ ń ṣe ṣé òyà njọ́ tó tún wá tó àṣírí lé omẹ́gì ọ̀rẹ́ òun náà rò pé èèyàn gidi ni leomegi ó ti mú leomegi lọ́rẹ̀ẹ́ tán àfìgbà tí leomegi tó fẹ́ túlé lé lórí tó fẹ́ túlé rẹ̀ tó fẹ́ lé ọmọ ọlọ́mọ lé ọkọ tán dìjà tọmọ yẹn náà bẹ̀rẹ̀ sí kẹnu bọ̀rọ̀ bí leomegi ó sọ pé ẹ má jẹ́ sọ̀rọ̀ tán ó tún fẹ́ wá ó tún jalè tá a lọ supamákẹ́tì ó ti mọ̀ pé wọ́n suspect obìnrin tó lọ ń fi fáin gẹ̀rẹ̀ tó lọ fi ń jà wọ́n lólè ní supamákẹ́tì ọmọ alálùbáríkà sọ mo rò pé rọ́ọ̀lù pamọ́ ni àtìgbà tí mo níbi tí bọ́ọ̀gẹ́ yìí ti lomẹ́gì ti rojọ́ mi káàkiri ní Germany mo kàn pàdé bọ̀bọ́ kan ni ní state kan tí mo travel lọ mo yẹ pàdé ẹ̀ nìyẹn bọ̀bọ́ yẹn ẹ rí àti mo ti pàdé ẹ̀ ló wà ní ibo mò ń gbé mo wá ní àpàṣà òní ìgbáyà ni mo ti wá gangan ẹ mọ nígbà tí mo wá dárúkọ mi fún ló wá ní ẹ̀gbọ́n ẹ̀yin ní ségè àbẹ́yìn ní ràpátá mo ní yẹn adẹ̀ ti ṣe fàájì ṣe gbogbo ẹ̀ ẹ̀yin ní ràpátá ṣe ẹ̀mọ́gẹ́ kan báyìí leomeg ṣe é mọ̀ mo ní ọmọ ìtún rojọ́ mi débi mo ní mo mọ̀ leomeg ẹ̀gbọ́n ọlọ́run omi lè yan o ọlọ́run sọ pé a máa connect papọ̀ ni o à ń tàn plan fún yín ò dáa o a ti plan fún yín gan ọmọ leomeg yẹn ó sọ pé ṣe wèrè ó lè ṣí fóun gan ó lè ṣí gba ìṣàwó fóun gan ó mà dáa kéèyàn máa wá di nǹkan o ẹ̀gbọ́n so ẹ̀yin ni gẹ́yìn máa ń sọ ó lẹ́yìn lẹ wọn ó lẹ gbé wọn wá sí Germany pé ẹ wá ń fi òun ṣàṣẹwó ẹ ń fi òun ṣe pé òun kàn yarí mọ́ yín lọ́wọ́ ni pé òun ṣiṣẹ́ ṣàṣẹwó mọ́jèrè nǹkan pé bóun ṣe yarí mọ́ ni lọ́wọ́ báyìí bólúkálukú wá ṣe pín gàrí nìyẹn pé gbogbo owó iṣẹ́ tóun ṣe gbogbo owó iṣẹ́ aṣẹ́wó tóun ṣe pé mi ò kó gbogbo owó yẹn lẹ̀ nǹkan kan pé àwọn bọ́sì tí ń di, péjọ táwọn bá pàdé mi nàìjíríà báyìí àwọn máa bójú mi jẹ́ ni tàbí káwọn wá mú ní àwọn ẹ fẹ́ kú nìyẹn wọn náà bàbá àmọ́pẹ́yìn nìyẹn ah bàbá yìí ni ah so ẹ mọmọlé mẹgì yẹn ẹ rírí ẹ rí mo lọ́lọ́ ah ọlọ́run tiẹ̀ ní kẹ́ mọ́tì wá kẹ́ gbé wèrè wá bá mi dá mi kí n ti pa yín torí ìbá ti pa gbogbo yín wọ́n ní oná là sọ yìí ah bàbá bàbá yìí ni so ẹ̀yin ní gẹ́ẹ̀lì mẹ́gì yẹn sọ mo ní mi ò rí rí kò rí mi rí báyìí wọ́n lanu ni wọ́n bẹ̀rẹ̀ sí gbé ṣépè ni pé ẹ̀ tẹ́ bá rí bó ṣe sọ bí ẹni pẹ́ disappoint ẹ̀ ẹ ti fi pawó pawó pawó pawó pawó pawó pawó pawó ẹ wá jajúlẹ̀ ẹ wá gbowó gbogbo owó tó ṣiṣẹ́ tó ṣe ẹ̀tún wá kó lẹ̀ bó lè mi mo wá ń jókòó mo kàn ń rò pé bó ní Leo Meg ti máa ń rí àwọn ọ̀rọ̀ tó máa ń pamọ́ èèyàn káàkiri náà ẹ rí lẹ́nujọ́ mẹ́ta ni mò ń rò pé bó ní Leo Meg ṣe ń sùn tó ṣe ń jiná ní gbogbo ìgbà tó bá ń rí àwọn fraka àwọn blọ́gà bẹ́sàbọ́ọ̀dù ṣe máa ń bú mi yẹn gbogbo tó ń bú mi ní gbogbo ọ̀rọ̀ tó pamọ́ mi lọ́dọ̀ ẹ̀sàbọ̀dù bá fi ń bú mi tí Leo Meg dẹ̀ ra àwọn ṣóò yẹn tó ń rí wò tó ń ráwọn update mo wá ń rò pé ṣé gẹ̀ẹ́yì ní conscience ṣá báwo ló ṣe máa máa sọ̀nà kí ló máa máa rò lọ́kàn náà ṣó máa máa rò ó pé ah, irọ́ lòun dẹ̀ pa mẹ́gbọ́n yìí o ẹ̀gbọ́n yìí ò rí òun rí o àràbù ló ń ṣe fún o ah, àwọn pípọ̀ yóò dẹ̀ mú o mo ń rò ó mo yìí sọ lórí ṣó ẹ eh, ẹnìkan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí mo ní àmọ̀rí ah, àmọ̀rí bẹ́ẹ̀ àmọ̀rí àbúrò mi kan báyìí tí mo ń ṣe kọ́mẹ́dì yẹn nígbà tá à sọ̀rọ̀ lé mẹ́gì tó ní àì ah, má sọ̀rọ̀ mo ní kí ni kí n má sọ̀rọ̀ ẹ̀ àmọ́ ah, ẹni tí ó mọ̀ ní orí iṣó rẹ̀ yìí tí wọ́n á pè jókòó tí wọ́n á bí léèrè pé ẹ ṣú ọ̀pẹ ẹ̀ mọ bọ̀dá yẹn bọ̀dá yẹn lòun ò rí rí kí ló dé tẹ̀ ń parọ́ mọ́ ó lóore ló ń ṣe fún yìí bóyá ọlọ́run lè gbẹnu ẹni yẹn change ọkàn ẹ̀ ọkàn ẹ̀ change kó wò pé tòótọ́ dẹ̀ ni o ẹ̀sẹ̀ lòun gbà o jẹ́ kí n sọ̀rọ̀ àmọ́ rí jẹ́ sọ̀rọ̀ mo fi narrate mo fi sọ̀rọ̀ lórí imagine èyí tẹ́ ẹ máa ń parọ́ mọ́ yẹn ó ní mo ṣe máa ń wọ́ndà báwo lẹ́sà bọ́ọ̀dù ṣe máa ń sùn tó máa ń jí ẹ rí i pé kí lè sùn gbogbo ẹni tó bá ti ń ba tọmọ nìkejì jẹ́ tó ń baṣẹ́ dáadáa tọ́lọ̀ ń baṣẹ́ jẹ́ tó ń rorọ́ tó ń parọ́ mọ́ yẹn wọ́n èyí lójú oorun ní tí yóò jẹ́ kí tòkunbọ̀ máa sùn nìyẹn torí mo máa ń wọ́ndà pé àwọn ọ̀rọ̀ àràbù tó máa ń ṣe fáwọn èèyàn yẹn a tún máa ṣe ṣó ẹ tún lọ jókòó síbẹ̀ ẹni tó yẹ pé irọ́ ló máa ń pa a àtúbọ̀tán alábòsí ò ní dáa gbogbo onírọ́ ìgbẹ̀yìn wọn ò lè dáa ìgbẹ̀yìn wọn ò lè dáa. fún àná jìbìtì ẹ ló ló ta first four one nine tó ṣubú kan produce láyé. Níṣọlá Àràpàtà. now lára àwọn tó train àní Bọ́lájí Alájìjí ó ti di pastor báyìí à ń pè bọ̀bọ̀ yẹn ní custom Bọ́lájí custom Bọ́lájí Alájìjí àwọn tó train yẹn gòkè gòkè ó ti ń bọ́ ẹ̀kan náà gòkè ní gbogbo ìgbà tẹ̀dó mọ́ káká òun ló train gbogbo àwọn boys pátápátá tó jẹ́ pé they are the foremost four one nine tí àwọn Bọ́lájí Alájìgí ló kọ́ bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà yẹn ló tún ní àwọn Fẹ́mi Miliki Fẹ́mi Miliki òun ló tún ní wọn ó ti yẹ ewé then ó tún mo mọ̀ọ́mọ̀ ń fi orúkọ lẹ̀ kí ó lè mọ̀ dáadáa pé lóòótọ́ ni ni ìwà burúkú tó ń wù sọ ọmọ kéékèèké ta nígbà yẹn lóṣogbo ní early nineties bíi ninety ninety three ninety four ninety five. Òṣogbo ní à ń pè àdúgbò yẹn ní à ń pè àdúgbò yẹn ní káká káká ní orúkọ àdúgbò yẹn ibẹ̀ ni Bọ́lájí Alájìkí ń gbé ńgbà yẹn ṣùgbọ́n tó yá ó tún kúrò ń bẹ̀ ó wá sí Arárọ̀mí tí gbogbo àwọn àdúgbò pátápátá ó máa kó wọn sínú ilé bó ṣe ń ṣe fún àna jìbìtì ẹ ló ta gbó so pé Òṣogbo pé Òṣogbo kan lajú sí igbó. bọ́lájí alájí ẹ bẹ́ẹ̀ sọlá àràpàtà ni ló kọ́ jẹ́ kí àwọn èèyàn la àwọn ọmọ kéékèèké lajú sí. Òṣogbo tó ti ń exist látàrí àwọn bàbá Orlando táwa ò tiẹ̀ tí ì dáyé Òṣogbo tó ti ń exist látàrí àwọn bàbá Kingsande Adé èmi wá ní first four one nine lóṣogbo èmi náà mo tún kọ́kọ́ lajú gbó ni mo tún káwé èèyàn nígbó ẹ wo bó ṣe parọ́ burúkú burúkú mọ́ mi ṣé láyé àwọn bàbá dúró ládípọ̀ lóṣogbo ṣé kò sí gbóngbà yẹn kò sí gbó sáwà tí ìdáyé gbogbo gbà yẹn láyé àwọn bàbá wa ń dé táwọn ṣe kékeré lóṣogbo kò tí ì sí gbóngbà yẹn náà sọlá àpáta ló dédé gbégbó dé ṣèṣo tóṣogbo àwọn bàbá àgbàlagbà tán ti dàgbà tán ti ṣoríire tán ti àtàwọn tó ti kú tán ti lọ. kò kẹ́ máa ro ọ̀rọ̀ yín dáadáa ẹ máa ro nǹkan tẹ́ máa máa sọ irọ́ ò dáa. èèyàn débi kankan ó máa ń ba ayé èèyàn jẹ́ ni torí bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan òdodo àbá irọ́ bọ́ yìí tó lọ láti ìjọ òde sábọ́ọ̀dù tí ń gbé tó ti ń bà mí lórúkọ jẹ́ alẹ́ sábọ́ọ̀dù lọ kó gbogbo fọ́tò mi sórí ọ́díò yìí ó gbé lọ sórí Instagram ó gbé lọ sórí Twitter tẹ́tí rí pé ayé sábọ́ọ̀dù ti bàjẹ́ ó ń pín káàkiri ó ṣe ó mọ̀ọ́mọ̀ fẹ́ bà mí lórúkọ jẹ́ ni wo ẹ sábọ́ọ̀dù every disappoint orúkọ mi tó bàjẹ́ yẹn òpolówó mi ni blessing ni kò àwọn tá a jọ ṣe kékeré wọ́n mọ orí èèyàn tí mo jẹ́ kàkà bẹ́ẹ̀ màá tún máa fi gba aṣẹ́ máṣẹ́ màá tún máa ta mọ́tò ta mọ́tò ta mọ́tò ta mọ́tò ṣé ti rí pé ẹni tó fẹ́ bá yẹ̀ jẹ́ ló ń wá ó gbé ọ́díò yìí ó kó fọ́tò mi fọ́tò fámìlì mi sí orí ẹ̀ ó wá gbé lọ sórí Instagram ó gbé lọ sórí TikTok ó gbé lọ pé kàn máa ó rò pé òun fi mí sẹ̀sìn ni kò mọ̀ pé òun blow mi ni èmi ti blow báyẹn sábọ́dù ojú tiẹ̀ ó mọ iye àwọn tó ti ti ọ́dà mọ́tò lé ni bẹ́ẹ̀sì pupa tí mo gbé síta yẹn ṣebí nínú pò ń bà mí lórúkọ jẹ́ náà ni mo tó rí àtúnrí báyà fún àwọn méjì náà tó ń dùn mọ́ mi lọ́wọ́ tó fẹ́ rà o ayé ẹ bàjẹ́ sábọ́dù mo sọ fún ẹ ìwọ ni ìwọ iná ló polówó mi tí alájẹ́ ò mọ̀ wá èmi ò ní sanwó advert fún ẹ àwọn mugun ló máa sanwó advert fún ẹ tán bẹ̀rù ẹ tán mú ẹ tán gbèrè àwa kì í ṣe irú àwa ìbàjẹ́ wa lòórò pòun ṣe onímọ̀ pé ayọ̀ ire ló ń jásí fún wa ara àwọn ọmọọṣẹ́ rẹ tó o ní ká má ba ká máa wá irọ́ káàkiri ló ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ máa gbọ́. ó mú mu ṣàwárí lẹ́yìn yẹn ìwà ṣe tó wá ṣe tó wá dùn èmi jù nìyẹn kì í ṣe nǹkan tó ṣe tó dùn èmi jù nìyẹn ọ̀rẹ́ mi kan wà lamẹ́ríkà ń sìn à ń pe ọ̀rẹ́ mi yẹn ní kẹ́hìndé kéde ìjọ tẹ bá ṣe program tẹ bá jẹ́ kí n mọ̀ pé ẹ fẹ́ ṣe program lórí ẹbẹ lórí ìṣọlá àràpàtà màá pe kẹ́hìndé pé kó kọ́ sórí program yìí tẹ bá fààyè ẹ̀ lẹ̀ kẹ́hìndé á lè jẹ́rìí sí i. so kẹ́hìndé ọmọ òṣogbo ni ó lọ sí st charles grammar school ó ti wà ní amẹ́ríkà nsìn kẹ́hìndé lọ sí st charles grammar school lọ́ṣogbo so kẹ́hìndé wá eléyìí tó dùn mí bẹ́ẹ̀ ni ẹ̀ mà so kẹ́hìndé gbà tí ó lùfíṣẹ́ tí ò sẹ́ni tì mọ́ kẹ́hìndé jẹ́ ọmọ alẹ́kùn ọdún lọ́sọ̀gbọ̀. alẹ́kùn ọdún lọ́sọ̀gbọ̀ ni kẹ́hìndé ó lọ st charles grammar school so kẹ́hìndé wa lọ sí ó ń lọ sí germany ló fẹ́ lọ but visa austria ló gbà visa austria ni kẹ́hìndé gbà so ó wá pé. Dàásọ Láràpàtà ló pè é pé à ó dá o ẹnìkan ló líǹkẹ̀ pé kó pe Ṣọlá Àràpàtà pé pé Ṣọlá Àràpàtà máa ṣe kí ni pé Ṣọlá Àràpàtà máa wá mú un ní bọ́dà pé a mú un lọ sí ọ̀dọ̀ tiẹ̀ ní ní Germany pé so tó bá ti wà lọ́dọ̀ ẹ̀ Germany náà òun á wá mú fúnra ra wá sọ́dọ̀ ọ̀tún so immediately tí. tí kẹ́hìndé dé sí Austria ṣe yẹ ibẹ̀ ìdílé dé sí Austria so Ṣọlá Àràpátá ló lọ ní bọ́dà pé three hundred euro nígbà tó di ìjọ́ kejì ni wọ́n wá mú ẹ̀ tó fẹ́ wá mú ló mú lọ three hundred euro tó kù nù kẹ́hìndé daṣọlá dẹ̀ ti kú daṣọlá ti kú gbé three hundred euro tó kù nùsàlẹ̀ báàgì bọ́ọ̀ yẹn daṣọlá ti ó ti arrange ẹ̀ mọ́jú ó ti kú so nítorí díẹ̀ yìí ó dùn bọ́ yẹn gan ó dùn gan tó jẹ́ pé ìwà àbàjẹ́ tẹ́gbọ́n yẹn wù ó jẹ́ nǹkan tó tó bani nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ ní táìmù ẹ̀ so gbajúmọ̀ máa ń rí pé àbúrájọ́lá náà wá sọ̀rọ̀ ìdí freedom fighter mania láì ṣe pé yìí gan kọ́ túbà gbogbo nǹkan àti ṣe sáwọn èèyàn gbogbo wa bí tẹ́tí wù bẹ́ẹ̀ ṣe bòṣogbo jẹ́ tẹ́ tún náà ọmọ kékeré.